والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله فصل في هديه صلى الله عليه وسلم في صلاة الضحى. أنا أقول لك nípa ìmọ̀nà anábì Muhammad sallallahu alaihi wa sallam nípa salatu duha salatu duha من باب إضافة الشيء إلى وقته من باب إضافة العبادة إلى وقتها orúkọ yìí ti ló wáyé nípasẹ̀ pé níṣẹ́ la fi sọ láti yìí títí àkókò tá a máa kì í àfi sọ láti yìí títí àkókò tá a máa kì í. ọ̀gbọ́dà ọ̀nà làkókò kí máa bẹ̀rẹ̀ gbàrà láti ìgbà tó ń bá ti yọ tó gbéra sókè díẹ̀ tó ń bá yọ ibi tó ti yọ tó gbéra sókè díẹ̀ àsìkò dúhà ti bẹ̀rẹ̀ àsìkò dúhà yìí nínú tọrọ mà náà ní fífi àbá fẹ́ kí sunnatu dúhà ìyẹn lè kí nígbà náà nínú tó tọrọ mà náà ní pé sọláàtù dúhà àlèkíngbà sọláàtù lẹ́yìn àsìkò àdìgí náà kò bá jẹ́ ẹ̀ẹ́dì lọ́tọ̀ àbí ẹ̀ẹ́dì ọ̀pá nígbà tó wọn bá ti yọ tó gbéra sókè díẹ̀ àsìkò àti kí sọlá ti lè ẹ̀ẹ́dì tó bẹ́ẹ̀ ni ẹran ọ̀gbọ́hà alọ́fẹ̀yà ẹni wàá fẹ́ pẹ̀ràn léyà bàtà tí kò rí ìdí tó tábà ti kírun tàì kírun àlè pa ẹran gbà yẹn. bẹ́ẹ̀ náà ni àsìkò bóhá tẹ̀yìn bá jẹ́ pé èèyàn ò rántí kí wíìrìdù lẹ́yìn irun tá a máa kí lóru bíi sọ̀rọ̀ wẹ́tìrì tẹ̀yìn bá bẹ́ẹ̀ sá padà láti àsìkò bóhá yẹn èèyàn lè bẹ̀rẹ̀ sí ní sá padà. ní alimami Bukhari nínú wa wọ́n gbé ẹgbàá wọ̀rọ̀ jáde láti ọ̀dọ̀ Aisha radiyallahu anha ما رأيت رسول الله صلى الله عليه وآله وسلم يصلي سبحة الضحى وإني لأسبحها عائشة رضي الله عنها ونعم ميورا نبي محمد صلى الله عليه وآله وسلم وما كي نافلة الضحى mi ò rí rí gòkè ṣùgbọ́n èmi á máa kì èmi ò rí rí gòkè ṣùgbọ́n èmi á máa kì. sábà tí àkíyèsí àdéhùn yìí á rí pé tí àìsà ti ń sọ oníkóhùn ò rí kánábì òkè ṣùgbọ́n kò sọ ikú òhùn kánábì oníkàkì òhùn ò rí kánábì òkè ṣùgbọ́n òun á máa kì í ìdí ni pé kò sọ yín kó òun ọ̀gbọ́ kánàbí oníkàkì ńlọ́fà ló fi kì torí òun ìrí kánàbí òkè kí lọ́wọ́ fà tí wọ́n fi kì báwo la ti lè máa tẹ̀sí tí ìsọ̀nì tọ́lọ̀ ọba fi tọ́lọ̀ fẹ̀sìn ran lóníkàkì ó túmọ̀ sí pé ìrìn kọ́ máa kì kò túmọ̀ sí pé ìǹgbọ́kọ́ sọ yí pé kàkì wà inni la usabbihuha ìwé mi ò mọ fi ọlọ́run búra pé màá máa kì í mọ fi ọlọ́run búra pé mo máa kì í. alimami Bukhari nìkan kọ́ ló gbàdé fi wa muttafaqun alayhi Bukhari àti Muslim lọ́dọ̀ bí jáde àtàwọn olùmọ̀mí ga. ó tún wá nínú ẹgbàá wa mi àwọn ẹgbàá wa táwọn sọ abẹ́tán sọ pé àwọn òrí kánà bí òkè ni wọ́n ti sọ àdúgbò ẹtùmọ̀ pẹ́lú mi ọ̀wọ́n tí ó gbọ́ náà ni ó fi máa ṣe ẹ̀sìn ó sì tún ṣeé ṣe kọ́ wọn fi ṣàríyànjiyàn àti gbọ́ púpọ̀ wọ́n ti ṣe béèrè lọ́pọ̀lọpọ̀ nípa pé gbọ́ sọ̀láàtù dúhà àti kọ̀ yẹ ká máa kì í pẹ̀lú ànábì òkiri àwọn ọmọ pa ànábì òkiri àti màá yẹ kọ̀ yẹ ká máa kì í.

wọ́n bi léèrè pé àtúnṣọ́lẹ̀ dọ́xà ṣé wàá máa kí sọ̀lá tó dọ́xà bí? ọ̀lẹ́lẹ́ wọ́n ní rárá o. qultu fa Umar oníbèrè ni ọ̀dà bàbá rẹ̀ ń kọ́ Umar o. ọ̀lẹ́lẹ́ olùnà kìkì o. qultu fa Abubakar wọ́n ní Abubakar ń kọ́ ọ̀lẹ́lẹ́ wọ́n rárá o. qultu fa Nabiyyu sallallahu alayhi wa sallam. ọ̀là ànábì ńkọ́ ọ̀lẹ́lẹ́ ọ̀là ànábì náà sallallahu alaihi wasallam kéèké la ìkọ́lù ẹ̀rọ pé máa kì. tọ́ ẹ̀gbọ́n abẹ́rẹ́ minal adna ilal a'la minal adna ilal a'la wọ́n bẹ̀rẹ̀ láti ibi tó ti kéré lọ síbi tó ti ga. ìwọ onírara bàbá rẹ onírara. òun kéré sí bàbá Abubakar Nkọ bàbá rẹ̀ kéré sí Abubakar òní rárá ọ̀dà anabi Abubakar kéré sí anabi wa sallallahu alaihi wasallam òní gbogbo ẹ̀ rárá ẹnìkan á ọ baa lọ́ba ẹ̀kọ́ àwọn tó òtúndì rẹ̀ kò sáyè fún tó hà ayé tó kò sí láti ọ̀dọ̀ ibùnú abi lẹ́yìnlá ọ̀kan nínú àwọn olùmọ̀ tọ́jọ́ kan nínú àwọn at-tabi'i onímọ̀ haddathana ahadun annahu ra'a an-nabiy sallallahu alayhi wa sallam yusalli ad-duha ghayra ummi hani sẹ́nìkan tọ́sọ fún wa fún ránà sallallahu alayhi wa sallam tí kí salatu ad-duha. yàtọ̀ sí Ummu Hani n'i nìkan lọsọ fún wa ikú ọ̀rọ̀ ànàbì sallallahu alaihi wasallam tí ń fi salatu duha àwọn akéde dandan ni kéèyàn kúkọ sọ fún yín yìí dandan téèyàn kan bá ti sọ ó téèyàn kan wọ́n ní ummaani ummaani báwo ummuhani ẹ̀dẹ̀mẹ̀ tó jẹ́ mbẹ́ o fẹ́ fa innaha qalat ummuhani ọ̀sọ́ yìí pé iná inna nabiyya sallallahu alayhi wa sallam dakhala baytaha yawma fathi makkah فاغتسل وصلى ثمان ركعات فلم أر صلاة قط أخف منها غير أنه يتم الركوع والسجود رواه الإمام البخاري ومسلم ó ní muhani sọ fún wa pé anabi sallallahu alaihi wasallam wọlé òun lọ́jọ́ tí wọ́n gba mẹ́kà kúrò lọ́wọ́ àwọn kèfèrí anabi wa wẹ̀ nígbà tí wọ́n wẹ̀ wọ́n kírun rákà mẹ́jọ mi ò rírun kan rí tá anabi kí tó fúyẹ́ tó bẹ́ẹ̀ rákà mẹ́jọ ń fúyẹ́ púpọ̀ yàtọ̀ sí wípé bó ti ṣe fúyẹ́ tó ń wọ́n máa rò kú rẹ̀ bó ti dáa wọ́n sì máa forí kalẹ̀ bó ti tọ́ eléyìí ajẹ́ ìgbà wa. alákòókò tọ́tọ́ka ti pe anabi sallallahu alaihi wasallam wọn kí salatu duha kí wọ́n ti kí wọ́n tún kí lásán ẹgbẹ́ wáyé ó tún mejo sí rákàá tánàbí kí ọ̀nà ní rákàá o ọ̀nà ní Muslim Abdullah ibn Aisha radiyallahu anha. هل كان رسول الله صلى الله عليه وسلم يصلي الضحى كان بمن صلاة الضحى قالت لا إلا أن يجيء من مغيبه أنا بكيكي أبتبتني أجدي tẹ̀wọ̀n kéde ẹ̀díẹ̀ ni nínú ẹgbàá wa alákọ̀ọ́kọ́ anábì èkì mo sì kúra pé mi máa kì ṣùgbọ́n ní ìsìn anábì kìkì àfi tó bá ṣe kìnnì tó bá ti rìn àjò قلت هل كان رسول الله صلى الله عليه وسلم يقرن بين الصور جاء النبي صلى الله عليه وسلم كي سورة للسورة بي لوري يوكان لوري ركع كان أكي سورة كان قالت من المفصل باني لا ترى من سورة ثم كورو ثم كورو قل راو لراو àwọn súrà tó kúrú tó kú ó lè kà wọ́n tẹ̀lé ra wọn. وتوان صحيح مسلم لا تدعى عائشة كان قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي الضحى أربعا ويزيد ما شاء الله صح من صحيح مسلم قال النبي صلى الله عليه وسلم كي صلاة الضحى ní raka mẹ́rin a sì máa fi ń tọ́lọ̀ wọn bá bá fẹ́ tún fún gbà mí. ńlọ sọ pé ànábì kìkì rárá olótú sọ ń bí pé máa ń ké bákà mẹ́rin a sì máa fi tọ́lọ̀ wọn bá pọ̀ kùn ilé ìjẹba ó tún wá nínú sahih al-bukhari àti muslim láti ọ̀dọ̀ ummu hani anna rasulullah sallallahu alayhi wa sallam salla yawma al-fathi thamana raka'at wa dhalika duha nínú àdéhùn ummu hani tó ti síwájú bá wa sallam wọn fi salatu duha rákà mẹ́jọ. lọ́jọ́ tí ọlọ́run fún wọn ṣẹ́gun lórí àwọn ará mẹ́kà lè tó sọ̀láàtù dọ́hà. alḥakim nínú tírà rẹ̀ al-mustadrak àwọn gba ìgbà wọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ anas ibn malik rọdí allah radiyallahu anhu qala ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam fi صلى في سفر سبحة الضحى. الضحى. ولمران النبي صلى الله عليه وسلم lórí ìrìn àjò kan tí wọ́n ń kí náfìlà ad-duha salla thamana raka'at wala nabi sallallahu alaihi wasallam wọ́n kí raka mẹ́jọ falamma nsarafa lẹ́yìn tí wọ́n parí irun qal wọ́n sọ yìí pé inni sallaytu salata raghabatin wa rahbatin irun tí mo kí ní ìsìn o irun ojú kòkòrò àlùjánnà irun bẹ̀rù náà ni o. fasaltu rabbi talatan mo sì tọrọ nǹkan mẹ́ta lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá mi fa àkọ́ ni nẹ́yìn ṣùgbọ́n méjì ló fún mi ẹ̀kọ́ ńlá mẹ́mi. báyìí nàbí sallallahu alaihi wasallam wọ́n kírun wọ́n sì ṣàdúrà lórí rẹ̀ wọ́n kírun wọ́n ṣàdúrà lórí rẹ̀ eléyìí tọ́ka sí ohun tí ó jẹ́ ìlànà tẹ́sí ìsìláàmù mú wá fún wa gbẹ̀ngbà tá ń kírun yẹn àyè gbígbàdúrà gan ni gbogbo àwọn bùkátà tá a bá ní ẹ̀jẹ̀ á máa mú wa nínú ọ̀nà wa nígbà tá a forí kalẹ̀ ká tọrọ gbogbo tá a máa fẹ́ lórí ayé àtọ̀kìyà nígbà tá a ń sàtáyà ká tó sálámà àtáyà ti parí ká tó tọrọ gbogbo tá a fẹ́ lórí ayé àtọ̀kìyà tọrọ àwọn àyè méjì yẹn àyè gbígbàdúrà lórí o ìdí tó sì fi jẹ́ àyè gbígbàdúrà onígbé àsìkò tí wọ́n dúró tó ń kírun yẹn níṣẹ́ lọ ń bọ́lọ̀ wọn bá ní gbólóhùn jẹ́jẹ́ wọ́n tó wá ní àǹfààní àti máa bọ́lọ̀ sọ̀rọ̀ jẹ́jẹ́ ó túmọ̀ sí pé tó o bá lè tọrọ kankan bẹ̀ yọ jẹ́ gbígbà náà tó bá tún rántí pé àsìkò tí òun kírun yẹn kìí ṣe tó fẹ́ tọrọ gan-an ló ti síwájú tó béèrè lẹ́ẹ̀kan náà irun ló fi bẹ̀rẹ̀ eléyìí òun náà ni at nínú àwọn at-tawassulat al-mashru'a wọn bẹ nínú fífi nǹkan tàgàsọ láwọn fi nǹkan tàgàsọ tó náà wọn bá wa tó ṣe lófin fún wa òun náà ni an tatawassala bi'amalin salihin amiltahu liwajhi Allahi khalisan rí tó ṣe ń torí tọ́lọ̀ kó o fi torí ẹ̀ àsìkò tó ń yẹn àsìkò kádùn ò tètè gbà ní nítorí pé lásìkò yìí o ti dojú kọ ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ ọ̀n bá sọ̀rọ̀ jẹ́jẹ́ gbogbo tí wọ́n bá tọrọ ń bẹ̀ kó súnmọ́ kíkọ́ gbà. ya ayyuhal ladina amanu taqullaha wabtaghu ilayhi alwasilata wajahidu fi sabilihi la'allakum tuflihun. ẹ̀yin olùwàgbọ́ òdodo ẹ̀ pààyọ̀ ọlọ́run ẹ̀ sì máa fi sẹ́ẹ̀rì sàtẹ̀kùn síwájú ẹ̀ ẹ̀ máa fi sẹ́ẹ̀rì sàtẹ̀kùn síwájú ọlọ́run kẹ́ẹ̀lì bá jẹ́ni tí ó sòrí. torí ẹ̀ tó bá tọrọ àyè gbígbàdúrà lélẹ́yìn. gbàdá nàbì sallallahu alaihi wasallam tó wá tọrọ lórí ìrun wa àwọn làánàbì olùlọ́gá wa ó ní nǹkan mẹ́ta ni mo tọrọ méjì lọ́lọ́ fún un báwo á ní wọn lóṣù wa ní lálá gbọ̀ngàdà gbogbo tó tọrọ náà lọ́lọ́ gbọ́dọ̀ fún ẹ lẹ́nu ká ìlẹ́kọ̀ọ́ nù ìlẹ́kọ̀ọ́ nìyẹn ọ̀gá wa nù ó ní mo tọrọ nǹkan mẹ́ta mélòó ọla fún ọlọ́run fún méjì torí ya ya'lamu wa antum la ta'lamun ọlọ́run lọ́mọ ẹ̀yàn ó ṣeé ṣe pé ibi tí wọ́n orí tí wọ́n ń tọrọ kò sóore mbẹ́ dáadáa tí wọ́n ń tọrọ kì í ṣe dáadáa ṣùgbọ́n ọlọ́run lọ́mọ ọ̀mà ọlọ́run bá wá fún ọ léyìí tó dáa yàtọ̀ sí èyí tí wọ́n ń tọrọ ọwọ́ tọrọ náà tó ṣe kò sí nǹkan kan nínú tí ń tọrọ àfi kọjá pọlọ ti fún gbogbo ẹ kò sí. sáwá lẹni náà wa tó tọrọ nǹkan kan lọ́dọ̀ tọlọ ò fún kò sí. ọ̀rọ̀ méjèèjì yẹn ọ̀tá kura wọn kò sẹ́nìkan nu wa ní pẹ́kí gbogbo ti ń tọrọ lé ní èjì ẹ̀ta lọ́lọ́run sì fún mẹ́tẹ̀ẹ̀ta kò sì sẹ́nìkan nu wa tó tọrọ ẹni èjì gbogbo ẹ̀. ìtumọ̀ pé kò sẹ́nìkan nu wa tó tọrọ nǹkan tó ló ń kà tọ́lọ̀ ń fi gbogbo ẹ̀ lé lọ́wọ́ ni wípé kò sí náà ní ọmọ kò síbi kà ètí wọn tọrọ yìí yọ jẹ pé ibìkan ó tún ṣẹ́kù síbi kan tí bàtà ti ń ta ọ lẹ́sẹ̀ tí ìbá ti kú bá ní ìmáàlì gidigidi gbọ́dọ̀ ó lè tún sọ jáde pé ah gàbáyé ṣé àdúrà sì máa gbà lẹ́wí ìmáà gbà á òun kẹ báyìí báyìí òun tọrọ ọlọ́run fún àwọn sọ̀kọ́ lọ́n ti fún ẹ. ìdí ni pé màrúzìkọ̀ dùá la yuhram al-ijaba gbogbo ẹni tọ́lọ́n bá ti rọ̀ lọ́rọ̀ láti sàdúà kò ní pàdánù pọ́lọ́n ọgbàdúà rẹ̀ torí nu kọ́jọ́ pọ́lọ́n ti fún ẹ ní nǹkan yẹn wọ ọ̀ma àbíkó tẹ̀ máa fún ẹ kó fi nǹkan mí rọ́pò rẹ̀ tún òsì ní nọ́tìsì rẹ̀ tàbí kó tẹ̀ fi ládàá kó o pò ń pamọ́ lẹ́ẹ̀dẹ́ ọ títí ọ̀gbìn dà òkè á èwo wá ló fún mẹ kò sófò torí ẹ wa ataakum min kulli ma sa'altumu ó fún yín nínú gbogbo tẹ tọrọ lọ́dọ̀ Ọlọ́run bá ń fún wa nínú gbogbo tẹ tọrọ lọ́dọ̀ torí de eléyìí ọ̀gá wa ni ó nǹkan mẹ́ta méjì lọlọ tẹ ara rẹ̀ ká máa táwọn tara káwọn tọrọ àwọ ọmọ wọlá Ọlọ́run lọmọ wọn lè máa tọrọ pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí sì pé tẹ ọ báyìí níjọ́ náà lọ parun Ọlọ́run sì ti kọjọ ọkù rẹ fọ Ọlọ́run kọjọ ọkù rẹ pé tọ pé nítòsí tòsí ìlú tó bá pé bí ń wá gbígbóná tẹ gbàtọ́ ká kọ́lẹ̀ ọjọ́ kútọ́ kọ fún ọ kìí ṣe ní kọ́yákọ́yá ọlọ́wọ́ wa sẹ́rìn nǹkan yẹn kúrò lọ́dọ̀ rẹ̀ yóò fi àdúrà tó ṣe fi ṣe sábà bí mímú nǹkan jìnnà sí ọ torí pé bí kọ́ ọ má rí lórí wà fún ọ ní. wọ́n wá fà kí kọ́rí pé kí ló dé tó rí nǹkan yìí tí wò sì mọ̀ yìí pé ìdí àìrí ńkọ́ rẹ̀ lórí wà ó ní mo tọrọ nǹkan mẹ́ta lọ́dọ̀ ọlọ́run ọba mi ọlọ́run fún mi méjì ọkọ̀ láti fún mi lọ́kan jẹ́ kí làwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta náà wọ́n ní sa'altuhu alla yaqtula ummati bis-sinin fafa'al mo tọrọ lọ́dọ̀ ọlọ́run kó má ṣe kó ìparun bá àwọn àjọ mi pẹ̀lú yàn kíyàn ń mú oúnjẹ ọmọ sí ọlọ́run má pa àwọn àjọ mi rún o pẹ̀lú òyàn ọlọ́run sì gbà kí ebi kan ò sí tí ó pa wá kú gẹ́gẹ́ bí ìjọ anabi wa Muhammad sallallahu alaihi wasallam kìnnìkan dúrọ́ọ̀tì ọ̀sẹ̀ ọ̀sẹ̀lẹ̀ ní Somalia ọ̀sẹ̀lẹ̀ ní Ethiopia ọ̀sẹ̀lẹ̀ níbìkan ọ̀sẹ̀lẹ̀ gbogbo ẹ̀ ẹ̀ ń tí ó kù ní òkú gbogbo akọ́lá pa ìtumọ̀ rẹ̀ nù kẹsẹ̀ pé kẹ́nìkan kan ọmọ kù àwọn kún àmọ́ gbogbo wa kọ́ wa pé ìyàn ló mú débi fi wá pa gbogbo wa kú tán à kò lè ṣẹlẹ̀ omi yalé àgbàrá sọsẹ gbogbo nǹkan èrè oko bàjẹ́ ẹbí ìtọ́sẹ̀lẹ̀ nàìjíríà nìyí kò sí dàbí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀fara gbà kọlọ̀ọ̀dà kọ̀ọ̀kan bá kọ́kọ́ má jà rírú ẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀fara gbà kọ́dà ẹlòmí ó kù torí ẹ̀ kọlọ̀ọ̀n sànù wa ṣùgbọ́n pé gbogbo àlùmọ̀ wa kù torí ẹ̀ kò lè ṣẹlẹ̀ torí kọlọ̀ọ̀n ti gbàdúrà anabi wa Muhammad sallallahu alaihi wa sallam. a ní kó báyìí làwọn ẹyẹ alágbogbo pupapupa ẹnu wọn àgógó wọn pupapupa ni wọn kàn tú wa from nowhere wọn lè ní wọn ń bọ̀ láti Mauritania wọn ya kínní kan Mali wọn tún ya abìkan wọn tún ní kínní kan Algeria wọn tún ya kínní kan wọn tún dé Niger wọn bá máa jẹ gbogbo èrè oko ẹ dàkún bẹ́ẹ̀ bá gbébọn mélòó lẹ lè pa nínú ẹyẹ tó ṣe pé ìgbà táwọn kan ya boko kan wọn tó five thousand mélòó lẹ lè pa àdánwò nù látọ̀dọ̀ lọ wọ́n jẹ tí wọ́n jẹ yóò tún ṣẹ́kù fún yàrá láti jẹ kódà tí wọ́n bá jẹ gbogbo ẹ̀san tí ò sí àwọn tí ó kú ni ó kú gbogbo èèyàn ò lè kú tán iye èèyàn tó kú tó kú tó kú nìjẹ nìjẹ rẹ tún bẹ àbí òsì wọn bẹ ìyàn mú débi pé àwọn èèyàn sì ń fi ẹnu sí ọ̀rọ̀ àwọn màálù wọ́n sì fi ń fa ìtọ̀tọ̀ wà ń bẹ̀ láti mú subhanallah gbèsè pé wọn parọ́ àmọ́ sáyé àtinú òwe ròyìn pípé èmi o ń fa ìtọ̀ láti fọrọ ọmọ lóye pé táwọn òbí somi kò sómi kò sóúnjẹ subhanallah al-azim. yẹn ni pé màálùú gan ebi ti pa ó ti dẹ̀ débi wípé bẹ́ẹ̀ bá lẹ́tẹ̀ fún wàrà kan lára rẹ̀ kò sí wàrà mọ́ àmọ́ kò sí bí abẹ̀mí kan ṣe wà tí ò ní máa tọ̀ ìtọ̀ kọ́mẹ́tẹ̀ pé ńgbà tí wọ́n bá tọ̀ yọkàn tọ̀ dànù ni ẹja wọ̀ ọ́fà káfí kájú pé kákòdà fún torí ká má bàa subhanallah ṣùgbọ́n tó ń jí bó ṣe rí yìí àwọn èèyàn sì tún bẹ́ẹ̀ nìjẹ́ kódà dúpẹ́ fọlọ́ wọ́n ń sọ ní ìsìn láàárọ̀ yìí láàárọ̀ yìí àbí lánàá wípé ọlọ́run ní kí èrè oko tó ń tí bómi ṣe yálé tí gbogbo nǹkan bàjẹ́ wọ́n ní èrè oko táwọn rí lọ́dún àwọn dúpẹ́ fọlọ̀ èrè oko yẹn pọ̀ alhamdulilah torí ẹ̀ nínú gbígbà àdúrà tó lọ́n sí fáànàbí sallallahu alaihi wasallam. wa sa'altuhu alla yuzhira alayhim aduwwan fafa'al. mo sì bẹ́ lọ́n pé kí má di ọ̀tá sí wọn o tí ó pa gbogbo wọn láparun ọlọ́sùgbà wọn bẹ́ lọ kọ́ má di ọ̀dá sáwọn ọjọ́ mi tí ó pa wọn láparun ọlọ́sùgbà eléyìí túmọ̀ sí pé ẹnìkan ò sí tí ó pètè pèrò dìtẹ̀ sí ìjọ ànábì sallallahu alaihi wasallam torí kò lágbára torí kò ní nǹkan ogun fóun wá fẹ́ pàwárùn oníkìníkan nuclear weapon oníkìníkan biological weapon mass destructive weapon tó máa sọ̀kánlẹ̀ bá Áfíríkà ọlọ́ni Yúróòpù ọlọ́ni ìrọ̀ nìdán o ìwọ lọ́ọ̀lọ́ ìwọ̀n bá tọ́nà bá kọ pé ó kù ní òkú àwọn pé gbogbo wọn parun òbí dá ẹ̀rọ kan sọ̀kan sí kìnìkan Yokoshima ní Japan èèyàn tó kú ló kú àwọn tí wọ́n ti pè alòmíì ara rẹ̀ bàjẹ́ tí wọ́n kú but Japan ṣe ń bẹ àbí òsì alhamdulillah tó ń torí di eléyìí báyìí ẹnìkan tí ó wà lágbá lágbá lágbá pé tó tiẹ̀ fẹ́ ṣe kó fẹ́ pa gbogbo ọmọlẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam fún òbí dà èèyàn tí ó kù ní òkè èèyàn tí ó kù ní òkè ẹni tí ó sẹ́kù ọ̀sẹ̀kù àwọn kọ́ apá gbogbo àrùn òbí dà ẹlẹ́ẹ̀kejì ni ẹtọ́ lọ ń gbà ó ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ وسألته ألا يلبسهم شيعا فأبى عليه wọ́n á tọrọ lọ́dọ̀ Ọlọ́run kọ mẹjẹ wọn pín yẹlẹyẹlẹ pípọ́ lọ́wọ́n mẹjẹ ká pín yẹlẹyẹlẹ kónkójábílẹ̀ Ọlọ́run ni wọ́n gbà olùkọ́ ìfura ń bẹ̀rù ọlọ́run ọgbà yun apín àbá àpò tọ́ kọ́dà lẹ́yìn tá a tún pín a tún fọ́ nítorí pé àwọn tí wọ́n pín un àwọn náà tún fọ́ pé a ah, ṣé wàá ẹjọ́ wà pẹ̀lú lágbàá náà ọ̀nà ọ̀nà láti bọ̀ ẹ̀yàn jáde jáde kó ló ti jáde jáde gbá. subhanallah so eléyìí ẹ wá rí kíkálukú yóò máa ṣe fáàrí pẹ̀lú jamaati ẹ̀ kullu hizbin bima ladayhim farihun kálukú wọn máa ṣe fáàrí pẹ̀lú jàgbé kí ni ẹ̀yin jáde jáde tẹ̀ jámà kankan ẹ̀yin náà tẹ̀ jámà kankan bẹ́ẹ̀ lómi wọn bá yọ ẹ̀yin jálajálá ah, ah, lé tóbi náà láti rí ṣíà àwọn ṣíà yẹn ọ̀daràn wọn àwọn náà tún pín sóríṣiríṣi ṣíà yẹn ó kọ̀ kátó fẹ̀ ní àwọn lábẹ́ tiwọn náà jẹ́ máa tún wá pé gbọ́ tún pẹ́gbẹ̀rún àwọn kan wà nù wọn àwọn alárèkúndá àwọn ní aliyu lọlọ náà àwọn ṣíà àwọn ṣíà kan ní àwọn olè wí báwọn ẹ̀tọ́ nínú jama kan náà ní bá àwọn ọ̀daràn àwọn kan gbọ́ lọ́ọ̀ni ìgbàdá gbọ́ lọ́ọ̀ni à ń pè wọn ní gòláàtì gòláàtì ṣíà àwọn tó gún kiri kọjá ewé ẹsùn kí tó bá ti gun kiri kọjá ewé kí ni ọ̀sẹ̀lẹ̀ ọjà bọ́ ni wọ́n ní Aliyu lọ́lọ́ pàtí àlíyù rí pé à ọ̀lẹ́mọ́ rọ ẹyin tó amúra amúra mọ̀ ń kẹrọ nígbà tí mo rí pé nǹkan tí àwọn èèyàn yìí sáfẹ́ máa ṣe nǹkan tó burú ni wọ́n ní mo pé kóńbòrò kóńbòrò ọjẹ́ ẹ̀sọ́ fún àlíyù àbìtọ́ àlùmọ́nìkọ́ dáná ẹnìkọ́ dáná ìbọ̀rẹ̀ sísọ àwọn wẹ̀rẹ̀ sínú wọn gbẹ́ kòtò fún wọn dáná sí gbà kí ló gba léyìn Ọlọ́run ọyà ìnùnà ìwọ ńkọ́ ẹsọ ọnùnà ẹsọ ọnùnà a ah! ńgbà tó máa mẹlò mi ìdíwọ pé yẹs òun ṣẹ̀ṣẹ̀ wàá gbà pé wọn gan lọlọ because anabi sallallahu alaihi wasallam sọ pé la yu'adhibu bin nari illa rabbun nar ọba tó dáná lọlẹtọ àti fínáfíà jẹyàn ìwọ wo tí wọn ṣe ọ̀rọ̀ bá tún di fìtínà ẹ dàpọ̀ ẹ dáa dúró so subhanallah àwọn kan nínú àwọn ṣíà àwọn kan tún sọ yìí pé sẹ́ẹ̀rí tó ṣẹlẹ̀ ní pé malika jibril ṣe mistake nínú àwọn gùlátù ṣíà náà mo sọ pé lẹ́yìn tí a pín àtúnfọ́ àwọn sọ yìí pé because wípé àlì lọ́lọ́run náà malika jibril láti pọtugba tí àlè àtànàbì tán jọra wọn gidigidi ẹjọ ṣe mistake ṣèṣe wọn lọ gbé ìtẹfà nàbì sọlọ bá àlùsàn ẹ dákun ẹ wo àwọn aláìpé orí láti hmm? di ṣe gbà sínú ọpọlọ wọn ṣé tó bá pọsibù kí màlẹ́kà jibril kó ṣàṣìṣe bẹ́ẹ̀ lórí tànàbì sọlọ bá àlùsàn ṣe possibility náà sí lórí àwọn ànàbì tó ti síwájú. ọ̀wá ajẹ́ pé gbogbo nǹkan ojú ẹ̀ wá nítumọ̀ láti bẹ̀rẹ̀ náà a'udhu billah ẹ̀sìn ọ̀hún adérí ìrẹ̀ àwọn rọ́fídọ́ọ̀nù nínú wa ní ìsìnà àṣẹríyà alìjàfẹ̀ríyà alìmàmíyà ìsìnà àṣẹríyà wọn làwọn nílé máàmù méjìlá alìmàmíyà ọ̀rọ̀ olórí lọ́jà ju gbogbo nǹkan lọ nínú ẹ̀sìn aljafariya àwọn tẹ̀lé jafaru sọ́ọ̀dì irú àwọn ṣíà tó wà ní Iran àti Iraq nínú ẹ̀sìn tiwọn àwọn ni rọ́fìdọ̀ nínú ẹ̀sìn tiwọn ni ká máa làánà àwọn tàbí pápá Abubakar àti Umar anijọra àwọn kan tí wọ́n kó àwọn àdúrà ọ̀ràn sínú fẹ́ẹ́ àwọn àdúrà àwọn alùsùnà sibẹ́yìn náà máa wọn ti ra lọ́dọ̀ àwọn alùsùn náà dàdúrà sá abẹ́ mọ̀ ẹ̀dá kọ mẹ́wàá náà alàtúkà ọ̀tálọ́kọ alìmọ́àmù nàwàwì jẹ́yẹ hẹ́sùnùn mùsùlùmí mhm. kásẹ̀tì já náà ìdí tá a fi sọ pé mẹ́wàá nípa ó ní tá a gbà lérò tó bá yẹ sọ àwọn kan tí ìdí tá a lò sùn nànà náà Darussalam ní tíra náà àmọ́ tíra ti Darussalam ọ̀tẹ̀ àníkó ọmọ kọ tíra wọn jọ dùá àdálọkọ ìdáàbò dùá náà làwọn ọwọ́ alẹ́ àdùá ẹ̀wọ́ àdúrà mi wá hmm? tálọ́kọ́ àwọn ọmọ àwọ̀ méjìlá ẹsẹ̀ mú wa. torí tá a fi sọ pé àwọn ọmọ tó kọ́ àwọn sẹ́nu bá náwó ẹsẹ̀ alùsùnà tá à ń sọ̀rọ̀ àwọn ilé alùsùnà alḥaraki yóò kúròkó yẹyin sẹ́mu haraki àwọn ilé haraki yóò làwọn ẹsẹ̀ rú rẹ̀ là ń béèrè ìrẹ̀lẹ̀ wa lọ́ọ́ ká ó jọmọ́ kan ni wọ́n á. ni wọ́n ni wọ́n ni wọ́n ní kẹ́ máa lo tí wọ́n rẹ̀ fún máìndì ẹ̀ fún yín àbí bẹ́ẹ̀ kọ́ ni ke maa lu kọ́ máa ń jẹ fun yin sọ náà. ẹ mú tíra wa á ẹ̀rí nǹkan mọ́ alukono la ilaha illallah náà dùn àwọn olùkọ́ ọ̀dọ́ làwọn dín. warning <laughs> يا دعاء اليوم والليلة ها أه؟ بعمل اليوم والليلة والليلة واحد إنه ترى على السنة في إمام النسائي عمل اليوم والليلة جيد أها ẹrunú ẹrunú gbogbo tíra àdéhùn ìjọba sí láyé yìí Sahih Bukhari Muslim أبو داود النسائي الترمذي ابن ماجه شفتوا في دوري موطع إمام مالك آل كتاب الدعاء آل كتاب الدعاء لأنه بكثرة حديث وين كتاب الدعاء هو الإمام الطبراني كتاب الدعاء للإمام الطبراني ها الدعاء المستجاب نقول أبا ẹ̀rí rí àbí ẹ̀sìn nílé tọ̀ eléyẹn kò kò kò dájú bíkọ́ wọ́n tán fi gbé àwọn àdúrà tó wà ń bẹ̀ kalẹ̀ ọ̀tà kò súnà nínú rẹ̀ ó ní pé wọ́n pín àwọn àdúrà sọ́jọ́ àtọ́jọ́ àtọ́jọ́ àtọ́jọ́ gbé àdúrà jọ alhamis àdúrà jọ aljumuan àdúrà jọ asabtini wọ́n wá dẹ́ tọ́jọ́ kan tọ́jọ́ tí wọ́n kọ tọ́pìkì rẹ̀ sókè tó bá rí pé ńlọ àwà ńlọ sí ọmọ wa ṣe lẹ́yìn náà tó bá tún kàdúrà yẹn débi kan so wọ́n lè sọ pé wàá kélé ìsápọ̀ ọ̀tún wàá kélé ìsápọ̀ òsì wàá kélé ìsí ẹ̀yìn wàá kélé ìsíwájú ọwọ́ àmẹ́bẹ̀. ẹ sì mọ̀ pé ká ká ká ká ká ká ká tẹ́ àdúrà mọ́ lórí ọjọ́ kan pàtó wọn bùkátà ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run àbí látọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam kásọ̀tún kásọ̀sì kásíwájú kásẹ̀yìn wọn bùkátà ẹ̀rí látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam. ẹnìkan ó ti ń ṣe tó gún ọdún àdúrà ń gbà kó míì ṣètò ọ̀nìkan ṣàdúrà ọlọ́run gbà àbẹ́yìn ọmọ ni wọ́n ṣàdúrà ọlọ́run sì gbà. sòṣùgbọ́n táwọn ń sọ ni pé àdúrà ń gan ẹ̀sìn kọ́mọ́bà wa jẹ́ pé a kàn ṣe àdúrà yẹn láti dànù àní fi gba ládá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run lè gbàdúrà yẹn bọ̀dá àní ládá pàtẹ torí pé bídà ni torí mọ́nà amílà amẹ́lẹ́ lẹ́yìn tààlẹ́ yìí àmúrò náà lọ́wọ́ ọ̀rọ̀ ló. tíra àdúrà kan tún wà al-awradu al-ma'thura àbí al-wirdu al-ma'thur ṣé èmi eléyìí ti al-malik faisal tọkọ. malik lọkọ fúnra ara rẹ̀ tíra yẹn wà wọn àdúrà tó sì wà ń bẹ masha allah tọ lẹ́yìn lẹ́yìn àwọn ṣíà ní àwọn tíra àdúrà tí wọn náà tó nínú tíra àdúrà wọn wọn á ní àdúrà kan wọn pè ní du'a'u sanamai quraish àdúrà àwọn òòṣà quraish méjèèjì wọn láwọn lò sa kùrẹ́ṣì méjèèjì àwọn kìíní wọn ò ní tùjúbá rẹ̀ ló ṣe jẹ́ pé ẹkún sì pa wá fẹ́ni tó wà ní dìnàdìnà ilé ayé nírú nàìjíríà yìí tó wá sínà tó wá ní ṣíà ló ń ṣe wàláhì ọgbọ́n yẹn lẹ́wọ̀ kọlọ́mọdé ọpọlọ tí wọ́n dorí kodò torí di eléyìí wọ́n ṣíà nù nínú ìmánì tiwọn nítorí muharram ló yìí àtijọ́ àṣúra wọ́n ti máa tọ́jú orin àdàdá àtàwọn chain báyìí tọ́jú pé tó bá ti jọ àṣúra yẹn oníkálukọ́ wa bẹ̀ wulẹ̀ yóò fò ìlọ́dì àbí ṣòkòtò ń di wọn kálukọ́ sáré fún sarun lọ́gbẹ́njọ́ náà ó lè mú chain wọn kó bóra rẹ̀ wọn kóra rẹ̀ pé àwọn pa Hussein àwọn pa Hussein. títí wọn náà fi pẹ́ jẹ́ dà nípa òsèǹdì tí náà ní gbogbo wa tó para wa ẹlòmíì lè má dà kọ́mọ síbẹ̀ kọ́mọ sí sára rẹ̀ kò sì ní sínú pé ẹnìkún ṣe ike àdámà ló fi ń sára rẹ̀ wọn ètò òun fi ń sára òun kọ́ bá ó gbà ah, rẹ̀ àmọ́ tá a lọ fẹ́ ṣe làákàyè nínú gbogbo ọ̀gọ̀rọ̀ wèrè àwọn onílàákàyè nínú àwọn wèrè ètò àwọn anílàákàyè kọ́ tẹ́lẹ̀ yóò fi hàn wá pé subhanallah ilawi àwọn ṣíàánù àwọn àwárí jùnkọ́ àwọn náà tún jáde àwọn sọ pé tó o bá fi lè ṣe ẹ̀ṣẹ̀ kan báyìí tọ́jẹ́sẹ̀ ńlá kò sí irú àforíjì tó lè tọrọ tó náà kù yìí. asàgbéró láì gbogbo ẹ̀ kò wúlò wọ́n ní kò wúlò. kí wọ́n á lè tún máa qul ya ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah inna allaha yaghfiru dhunuba iná hó huwal fúru rahi. kí ni tún máa inna allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha' kí ni tún máa inna allaha yuhibbu at-tawwabina. ويحب المتطهرين وني كوني kò sí gùfúrán àforíjì kan sí lọ́dọ̀ jù tó o bá ti lè ṣẹ̀ ẹ̀ṣẹ̀ àyàfi kẹ́ṣẹ̀ wọn jẹ́ṣẹ̀ kékeré lọ́lọ́run lè forí jọ àmọ́ tó bá ti ṣẹ̀ṣẹ̀ ńlá báyìí kò sí tọrọ àforíjì bọ́ ọ tọrọ jẹnu yà tó bá ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ṣẹ̀ṣẹ̀ bí kò parọ́ àyìnbó iye rọ́tẹ́ lòun ti pa lónìí lọ́dọ̀ kàwárì tìlíkà túbọ̀ òsì ràn wọ́n ní kó kú báyìí kọ́ wọ́n náà ni khalidan mukhalladan fiha inú rẹ̀ lọ́ọ́ máa bẹ láéláé. àwọn oríṣi mi ìdùnnú fa nínú pé ọlọ́mọdé wọn pín yẹlẹyẹlẹ tọ́lọ̀ ń lò wọ́n gbà. bákan náà àwọn kan àwọn Mu'tazila Mu'tazila Wasil ibn Ata ọ̀nkọ́ kí ó lọ́dọ̀ alḥasan albasri ó jókòó pẹ̀lú olùmọ̀ alḥasan albasri ńkọ́ kí ó lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ló níbèrè wọlé wá nu mọ́sálásí mọ́sálásí basra ní iraq ó ní kí ni ẹ̀yin olùmọ̀wọ́ sọ fún wa nípa ẹni tó dẹ́ṣẹ̀ ńlá ṣé múmìnì ni àbí kèfèrí bí ẹni tó ṣe zìnà bí ẹni tó mutí bí ẹni tó jalè bí ẹni tó pààyàn bí ẹni tó parọ́ sí múmìnì ni àbí kèfèrí olùmọ̀àgbà ó dorí kodò ó ronú sí ìbéèrè tí wọ́n bí fóònù ó sì dáhùn bẹ́ẹ̀ ni àwọn tó bá nímọ̀ garagara ò sí lọ́rọ̀ tiwọn ìkánjú tí ò ní ìtumọ̀ kò sí lọ́rọ̀ tiwọn àwọn oníwàǹwara àwọn ní kó sukú lórí iná kó tó jiná tí wọn máa kó jẹ tọnà ọgbọn fi máa dùn wọn. ẹni tó ní mà wọn bí léèrè odori kodò ń ronú sí dáhùn. kí àbọ̀dọ̀ ṣèkìní kan ó ní èmi ní dáhùn ọmọ akéwọn nù ọ wọn fi máa kó ní sàlùbáríkà tẹ́ẹ̀mà tó fà á nìsín ìyẹn ni pé olùkọ́ rẹ̀ gangan fúnra ara rẹ̀ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ nínú ma rẹ̀ wọ́n fi léèrè ìbéèrè tó ń ronú sí dáhùn rẹ̀ ohun tí ìwà ronú sí tán wọ́n ti ní bí bàbá ọba máa ti wọ́n wù yìí mi láǹtà o wọn ò sì tí ì fún yọ̀ǹda tó ti bẹ̀rẹ̀ ó ní òun sọ pé kìí ṣe múmìnì kìí sì ṣe káfíìn ọ̀nbẹ́lá gbèdéméjì ìgbàgbọ́ àtà ìgbàgbọ́ ńbẹ lágbede méjì ìgbàgbọ́ àtà ìgbàgbọ́ yẹn pé tí mùsùlùmí bá kúrọ́ àgbede méjì ìgbàgbọ́ àtà ìgbàgbọ́ tó bá ṣe zìnà àgbede méjì ìgbàgbọ́ àtà ìgbàgbọ́ tó bá jalè àgbede méjì ìgbàgbọ́ àtà ìgbàgbọ́ à ní pè ní mọ́mí a sì ní pè ní káfẹ́ ọwọ́ fìlmẹ́ǹtìlẹ̀ ti bẹ́ẹ̀ ìdàlmẹ́ǹtìlẹ̀ tẹ̀. báyìí ni àwọn èyí tún jáde fìtínà mi wọ́n ní bí ó túbọ̀ ọ̀rọ̀ rẹ̀ agbeni méjì náà ni ọ wà bọ́ba tó kú àwọn náà nínú náà ni ọ wọ̀ pérékété látijọ́ ńlọ́ba ti di pé òun ta kété dáàbà àwọn sheikh àwa náà sheikh nígbà àbá wa olùmọ̀ àwa náà kọ́ olùmọ̀ alùpùpù ọmọ ṣètì ẹ̀ ẹ̀ máa ṣètì lọ́kọ̀ọ̀kan ọmọ ṣètì wọn ẹtọ́ bá fẹ́ kọ́ mọ̀ kọ́ wá ń bí ọmọ ti fẹ́ lọ lọ bàbá kútùkù mẹ́rin bàbá sísẹ̀m bàbá pé lọ́ọ́ fẹ́ àmọ́ ọ̀dọ́ system tó bá pè lọ́n fẹ́ máa wọ̀ báwọn ti bẹ̀rẹ̀ nù mọ́tẹ́síláwá nù. lẹ́yìn rẹ̀ abẹ́tọ́rọ́ àwọn kan àwọn mọ́rìjíà àwọn níláyà ọgọ́rùú zambon ma'al iman tẹ́ ẹ bá ti gbàgbọ́ o lè má ṣẹ̀ kò sí wàhálà. torí inna Allaha ghafurur rahim ojú kan ní kálukú wọn fi ń ríran Mu'tazila ojú ọ̀tún tí wọ́n ti fọ́ àwọn òríkè ọlọ́run kọ́lọ́ máa kẹ́yàn èèyàn bá tẹ̀ tó bá tọrọ àforíjì yẹn ọkẹ́ hmm, ojú òsì ní a ah, àwọn àyà àyà burúkú tọ́lọ̀ ti pèsè kalẹ̀ yí báyìí táwọn rí nu àwọn amúrídìí àti wọn ojú òsì tiwọn ló fọ. àwọn ò rí pé yà ń bẹ àwọn kan wò pé tí ẹ máa ti ń sẹ́sì ti ń ṣe síkìrì tọ́gbàgbọ́ wọ́n á máa jalè wọ́n á máa ń sẹ́sì náà wọ́n á máa kúrọ́ kò bá àjọ lọ́sà kò bá àjọ dáràn má fi mùṣkílà. àwọn eléyàn ni wọ́n ń pè ní mọ̀rùjíà àwọn náà tún lọ sí wọn báwọn. lẹ́yìn náà kìnnìkan kọ̀dàríyà kìnnìkan jàbùríyà kìnnìkan kùlàríyà ẹni kan màtúrídíyà àṣàríyà ẹ kátó wá tètè tó lọ àwọn tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ àwọn tó ń gbé al-hulul wal-ittihad àwọn hululiyya wa ittihadiyya wa náà àwọn tọ̀ríkọ̀ náà nù bá kótó wá di ké tọ̀ríkọ̀ náà tó wá di èyí tó tún wá fọ́ sí kìnìún kan ti jà níyà àmọ́ bó ṣe bẹ̀rẹ̀ nu tẹ́lẹ̀ hululiyya àbí ittihadiyya mọ̀ ya ó di qadiriyya naqshabandiyya badawiyya shaziliyya tijjaniyya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí sí. ọkùnrin ló wà lọ́nà torí ẹni tìjáni òkú tó o bá gbọ́wọ́ gbèsè ayé rẹ̀ ráyè káàdìrí tí ẹni tó bá ti káàdìrí láìsí ayé ẹ gbèsè ayé rẹ onítùú ṣáàzìlì ti sẹ́ǹtẹ̀ á àdúgbò bọ́lọ̀ tó ṣe wá ní ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alaihi wasallam àfikọ́ tẹ̀lé súnà torí ẹ̀ gbogbo wa fún yín náà lànà sallallahu alaihi sọ pé iftaraqat al-yahudu ala ihda wa sab'ina firqa. افترقت النصارى على سنتين وسبعين فرقة وستفترق أمتي على ثلاث وسبعين فرقة كلها في النار إلا واحد قالوا ما هي يا رسول الله قال هم الجماعة وفي رواية هم من كانوا على مثل ما أنا عليه اليوم وأصحابي وما يهودي تكميو وكمي صنع أنا كان أنا أدوني أولي 71 6 bẹ́ẹ̀ làwọn nasọ́ra àwọn náà pín yẹlẹyẹlẹ wọ́n pín kélekèlé tí ọ̀nà méjì lé ní àádọ́rin seventy ìjọ mi yìí náà pín o tí ọ̀nà mẹ́tàléláàádọ́rin seventy gbogbo wọn iná ni wọ́n wọ̀ àyàfi ẹyọ wọ́n lè wò lẹ́yọ ó làwọn ní wọ́n lè wò ní ó ní àwọn ẹni tí ń bẹ lórí tèmi àtàwọn tàbí mi bẹ lórí àwọn eléyàn ní oṣù rírì kọ́ lọ́n ṣe wá lọ́kàn nù wá. torí rẹ̀ àdìsá anábì sọlá àṣẹlá ti fi hàn pé dáadáa àwọn èèyàn òpin náà ṣùgbọ́n ẹ dín mọ́ àwọn èèyàn òpin kò túmọ̀ sí wípé kí wọ́n wá jẹ́ sábàbí pínpín o ìyẹn ni pé wọ́n pín ẹfẹ́ abẹ́ ṣùgbọ́n àwọn má jẹ́ sábàbí àti fọ́ ìṣọ̀kan tí ń bẹ láàrin àwọn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ló ṣe pé ìfẹ́ àtijọ́ lórí ní ń ṣe tó fi pín ìṣọ̀kan àwọn mùsùlùmí lábẹ́ ìlànà fẹ́rẹ́k tẹ̀sùn ìyá wọn pín wọn yẹlẹyẹlẹ kó lè bá àjọ gà ntọ́pọ̀lọpọ̀ ń bá kánú ẹ ti máa ṣọ̀kan ẹ ti jọ wà wọn kàn dé lójijì nínú ọba fọyín yọ fọ ìṣọ̀kan tí ń bẹ láàrin yìí gba àwọn bàbá bàbá àwọn ọmọ ẹsẹ àwọn kékeré kan àwọn olódo àwọn tí wọn máa ń ti fi wọn máa fi kí wọn kọjú sí wọn àwọn yóò kọ́ bá bẹ̀rẹ̀ sí pé wọn bá bẹ̀rẹ̀ sí pé jọ sẹ́yìn rẹ̀ ah, àwọn bàbá yẹn sólódò ni wọn sún wọn mọ kankan wọn bá gbé wọn pé bó wọn ṣe jólódò ẹbí ṣèkù lọ́sọ ṣèkù wò ẹ̀kẹ́ díẹ̀ díẹ̀ kí sèkù bá ìmánú ìmánú díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn kọ́ máa dà tẹ́lẹ̀ àwọn kọ́ máa dà tẹ́lẹ̀ wọn pèlè ẹni fọ́rẹ́k tẹ̀sùn yà wọn kí wọ́n lè bá aráyè dúró lórí tẹ́lẹ̀ aburú ńlá ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sán pín lónìí tí wọ́n fi jẹ́ díìnì díìnì díìnì díìnì díìnì yìí báyìí tẹ́ bá ń wò wọn díìnì kan ló kọ́kọ́ bẹ̀rẹ̀ díìnì kan ló kọ́kọ́ bẹ̀rẹ̀ so ìgbà tí ntí wọ́n ti torí rẹ̀ tí wọ́n fi jẹ́ díìnì tí wọ́n máa pín kárí ẹ̀rí pẹ́ lómi náà tún dá díìnì mi lẹ̀ ànsọ́rù díìnì ó ti pẹ́ gan. ní ẹ̀yìn rẹ̀ àwọn díìnì mìíràn tún yá àwọn díìnì mìíràn tún yá àwọn díìnì mìíràn tẹ́ bá ń wádìí kí ló fà tó fi pọ̀ bẹ́ẹ̀ ó tó kọ̀wé lórí ó tó kọ̀wé lé lórí oríṣiríṣi asbab lórí ó lè jẹ́ owó ńgbà mi ó lè jẹ́ àǹdùpọ̀ nígbà mi ó lè jẹ́ wọn fún aláyè ńgbà mi ó lè jẹ́ wọn kó dodo ń gbà mí kálukú ọ̀sàárín kankan tìràn má ni láti sọ yìí pé lóde káwọn náà dáta wọn lẹ lóde káwọn dáta wọn lẹ lóde káwọn dáta wọn lẹ wọn wá sọ àwọn mùsùlùmí di yẹlẹyẹlẹ gbogbo wọn sì wọn tẹkì àdírẹ́sì dín dín dín wáì tí dín dín dín náà fi gbogbo ẹ sì sí lọ́dọ̀ kò sọ yín dọ̀kan ìfẹ́ ti wọ ni ìfẹ́ ti wọ bẹ́ẹ̀ onítùsí ń bí lánàá lánàá mẹ́yẹn wọn dá jama nǹkan lẹ̀ wọn ni jama jama alásàlátù yìí olókọ ti ń jẹ́ nígbà tí jama alásàlátù ti ń ti ń o bẹ̀rẹ̀ kò náà pé because wò fi ń jókòó àti bí ra wọn lóòka lọ́síkì yìí ò yọ ọ̀pọ̀lọpọ̀ aṣọ ti jẹ́ ànábì wa jókòó mbẹ́ ànábì bá wò àwọn tó ń kàwé ń bá wò kò lè yé yín àtúntò ah, lè yé wa adẹ́pà wò ní báyìí àwọn wa modernize torí kan wọn a lọ gbé tíra wọn náà jáde gẹbi àwọn Tìjàníyà ní tíra wọn pè ní kíni sẹ́kì bẹ́ẹ̀ náà sọ láti fà á tí gbogbo rìwáyà rìwáyà arọ́ tó mu wá gbogbo ẹ̀bẹ̀ náà lọ wá. tọ́ gẹ́gẹ́ bá káàdì rí àwọn náà tún ní tíra tiwọn kí ni ń jẹ́ abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ alfuyudọ́tù rọ́bàníyà rọ́bàníyà bẹ́ẹ̀ làwọn eléyìí náà làwọn náà wà lọ sí tíra wọ́n tún afọkọ okọ mẹ́mbà wọn fi báyìí ẹ̀ okọ rẹ ni wọ́n wà lára tiẹ̀ okọ tiẹ̀ ni wọ́n wà lára tiẹ̀ okọ tiẹ̀ ni wọ́n wà lára tiẹ̀ kálukó gbé tiẹ̀ lọ lakọ̀lábo o tún gbọ́dọ̀ wọ uniform sẹ́yìn fún àwọn tí tí wọ́n ní ká aṣọ lẹ̀ àgbà táwọn modernize tí wọ́n ní ìtàn jama lásìlá tu tìgbàlódé o kálukó tún wọ uniform ọkùnrin wọ uniform obìnrin náà kọ́ wọ́n wọ uniform uniform yẹn o tún wá gbọ́dọ̀ jẹ́ pé tìbòrí tìbòrí ni ìbòrí yẹn náà tún gbọ́dọ̀ kárí lógò sábà fẹ́ fo títí báyìí tó kọ yẹs alásàlá tó báyìí làwọn lè alásàlá tó báyìí làwọn lè alásàlá tó báyìí làwọn kálukú ti wọ́n ti mara wọn. sọ alákùnlé hàn nígbà tí àwọn èèyàn hun rí mélé yìí wọ́n ń ṣe wọ́n ń ṣe wọ́n ń ṣe wọ́n bá ṣe ìjà sáàrin wọn. wọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí tó wá darapọ̀ mọ́ alásàlá àtúgbà lóde o tá a bá wọ uniform wọn lè lé ọ̀dà yálà wọn ti lé yàn kábẹ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ obìnrin nípa ọlọ́dúnkù sáàrin àwọn òbí so wọn á rí i pé uniform tiẹ̀ yàtọ̀ wọn ẹ jáde mọ́ ẹ jáde mọ́ kí ló dé àti ní kálukú tí wọn bá wà pọ̀ wọ ilé ìkéwòn ní ilé ìkéwòn gan-an ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní mú jẹ tí ọ̀wọ́ uniform yà adúrú wa kò sí adúrú nídìí nídìí alásàlá tó gbà lóde tọ́ ọba sì tó dán wò àmọ́ mọ́ lọ bíbí dí àbá àmọ́ àwọn tí ń lọ tọ́ ọba wọ uniform tó yàtọ̀ kò ní wọlé tọ́ àwọn náà ń bá a lọ bẹ́ẹ̀ wọ́n ń bá a lọ bẹ́ẹ̀ nàbí jàmáà alásàlá tó gbà lóde kan tó fi gbà lóde kan tuntun lọ́kọ́ bẹ̀rẹ̀ so àwọn kan wá gẹ̀ẹ́tì pé a ah, nǹkan wọn ń kó nǹkan jọ ń bẹ̀ ọ́ àwọn ọmọ wọn ń kó nǹkan jọ ń bẹ̀ kíákíá àwọn kan náà tún yọjú kọ́má ti pẹ́ jù àwọn eléyìí náà àwọn náà tún rọwọ́ mu wọ́n lè má tún táwọn àkọ́kọ́ pọ̀ ya àwọn kan náà tún lè kẹ́ káì táà máa ń bá àwọn kìnìún lọ ọlọ́mọdé wa jẹ ìgbà tiwa má tiwọn wọn àwọn náà tún dá tiwọn lẹ̀ àwọn kan ti wá pé oríṣi ọbẹ̀ tó gún báyìí ni bí ọba ti bẹ̀ lọ kọ́nà ó rí mi gan wọn ká ah, níjọ́ lè tún dé. bẹ́ẹ̀ lẹ́rìí táwọn èèyàn pín yẹlẹyẹlẹ yẹlẹyẹlẹ kálukú ti máa wúra páwọn náà kọ̀rọ̀kọ̀rọ̀ náà ti fura báyìí ó lè ti kálukú lẹ síkà mọ́mọ́tò wọn abẹ́ẹ̀ rí ni kíkékiní ka fámìlì. Ah, kese muslim family ba kíni kan family kódà ẹni tí o ti lẹ̀ mọ́ mọ́tò rẹ̀ náà ọmọ ẹ ẹ ẹ jọ ń bọ̀ wọ́n ti ta síkà yìí náà ọ ní láti wá sí program tó bá program yìí sí abẹ subhanallah tó eléyìí túmọ̀ sí pé òdodo lọ̀rọ̀ anabi wa muhammed sọlọ́wọ́ àti àwọn èèyàn pín ọ̀pín yẹlẹyẹlẹ níbi sunna yìí gan níbi sunna yìí ó pólísìírísìí àbí ó pólísìírísìí orúkọ àti pólísìí. wọ́n lè gbé àrùn súnà tí ń tún yọrò ẹ sì fi ṣúgà tó bọ́ sómi ọgbẹ́ á tìyín ti lè jù ó lè jù bí ojú ẹja kí ló tún fà á sí súnà kan yọrò súnà kan lé kókó subhanallah ilaahi. so torí de eléyìí ẹgbẹ́ àga ní ìṣùgbọ́n alùsùn náà kan arájú ọ̀kan kìíní kan. pẹ̀lú àwọn tán wà nígbà wọn ń lo orúkọ súnà yìí láti fi kún gbogbo ojú òwúlò jọ. wọ́n gba alùsùn náà làwọn àwọn èsì sọ̀rí for five five ọdún. everybody come we go together. gbogbo olú àwọn eléyìí náà wà gẹ́gẹ́ bí àwọn ẹ̀kọ́ ànùmùsùlùmí ní mẹ́sì. first the core ideology wọn náà wọ nàìjíríà bàjẹ́ àwọn jẹ̀mọ́ àwọn àtọ́ pé ra níbi láti dá pọ̀ sẹ́gi gbogbo wọn pátá àfikàrù yẹn làwọn náà ń bá ká. olùkọ́ yé wa sẹ́gun wọn reflect sunna. sẹ́gun sunna yìí ti jẹ̀mọ́ olùkọ́ yé yín tani fọ́ndà olùkọ́ jẹ̀mọ́ jẹ̀mọ́ oní fọ́ndà sá tani fọ́ndà sunna náà anabi ọ̀fọ́ǹdì súnà ọ̀ anabi ọlọ́fọ́ǹdì súnà ọlọ́run ọba ló fi ránṣẹ́ ala inni utitu al-Qur'ana wa mithlahu ma'a ẹsẹ̀ tí ẹ gbọ́ ọlọ́run ló fún mi láwọn Qur'an ó sì tún fi irú rẹ̀ ó fi pẹ̀lú rẹ̀ fún mi irú rẹ̀ tó fi pẹ̀lú ẹ̀ fún ni kí ni asúnà torí ẹ̀ náà ti sọ fún yín pé asúnà tu hiya al-islam wal-islamu huwa asúnà tó wá gbọ́ anabi lọ́ọ́ alẹ́ bó ni sọ adé islam gbọ́ anabi lọ́ọ́ islam rẹ̀ mo rò pé yẹyin ara ìyàtọ̀ tó wà láàrin súnà àtàwọn ọ̀nà táwọn èèyàn ń gbà nù. torí ẹ̀ tani sẹ́kẹ́tìrì súnà láyé á fáìlì ó ti tóbi jù nílé rẹ̀ abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ kò ní sẹ́kẹ́tìrì. àwọn ọ̀nà sọ pé ah, tani sẹ́kẹ́tìrì tọ̀rí kọ̀ ti dà níyà ẹ àwọn ìpè tani mọ̀kọ́ dààmú tì í ná. fa wọ́n ní mọ̀kọ́ dààmú àbí wọ́n ní wọ́n ní sẹ́yìn náà ní àwọn mọ̀ṣáyé àbẹ́ẹ̀ no àwọn kọ́mọ̀ẹ́ kílẹ̀ lẹ́yìn kọ́ tí wọ́n kọ́ lọ́dọ̀ tọ̀rí kọ́ wọ́n ń gbọ́wọ́ ni bí ìgbà tọ́wọ́ tí wọ́n gé dànù ni wọ́n ń gbọ́wọ́ àwọn kọ́ kó láti sin lọ àwọn sọ fún àwọn bàgbé tí ayé wa nígbà tó yẹ pé náà làwọn kàn kọ́ ṣé nídìí pé kí ni déédéé àwọn ẹrù màá ni wọ́n mọ̀ ọkọ yẹn aláìmọ̀ kankan bá gbọ́ pé ah, abẹ́ẹ̀ dúró bó lẹ́sìn ká lẹ́rù pé báyìí báyìí ni pé anábì ah, wàá pàdé ṣé wàá mọ́tì ti jáde lọ́sàn lọ́sàn kan anábì ti alábì ti fi kú láti one thousand one hundred fifty years ah ẹ dá ẹ ló wàá rìn ẹ tuntun kà wàá lọ ṣẹlẹ̀ àbí òdì ṣẹlẹ̀ torí ẹ ló ti jẹ́ pé àtọ́rí ah, kọ̀ọ̀kan ọ̀láyà o kó ló ń fẹ́ dáadáa nílẹ̀ kọ́ báyìí lẹ́ àdí ẹ̀ lọ́wọ́ àwọn kọ́ wọn fi kíw máa ń pẹ́ manhaji tàwọn náà làwọn fẹ́ máa a ah, kọ́dà òkùtọ́ ọba òkùtọ́ ọba sọ̀rí kọ̀ torí ẹ̀ làwọn sì máa sọ yìí pé máa ń sá aláṣẹ ìkọ̀hu lima wọ̀kẹ́ máa afúláha abẹ́dẹ̀ kọ́ba fi ṣéwù rẹ̀ pé kí lọ́ọ́ fà á báwo wá ní òdì sórí rẹ̀ láéláé ẹ̀rọ àkùtì ọba jẹ́ àwọn ògidì rọ́lá kójọ àbúrò sọ pé má béèrè béèrè kọ́sá ti lẹ́kọ̀ọ́ tí o bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀kan bò ìjọba ti ń béèrè ń béèrè ẹjọ́ lẹ́kọ̀ọ́ ọ̀kan bò àmọ́ kò sí tó lè béèrè àwọn lọ́dọ̀ tí wọ́n à kí wọ́n fà báwo wọn lò ní sórí rẹ̀ torí ẹ̀ ló sì jẹ́ pé súnà oríire ńlá ni ọlọ́run ọba nínú Allahu a'lam ló ń fà tó náà fi gbàdúrà yìí ṣùgbọ́n nínú nǹkan tó ṣeé ṣe tó ti pọ́ lọ́wọ́ ba lọ́ mà nínú tó é ṣe kọ́ pátábàbí rẹ̀ ni wípé ṣé bọ́lá ti ṣàdéhùn wípé iná ń kún fọ́fọ́fọ́ ẹnìkan ò sì ní wọná àfi kọjá pé sẹ́tù ṣe ló ṣe sábàbí tó fi wọ̀ bẹ́ẹ̀ ìgbà tí ọlọ́run ọba ọba wa kádàrá kápín yẹlẹyẹlẹ tani ọ̀wà wọ̀ náà náà tani ọ̀wọ̀ náà nítorí pé ọlọ́run bá wọ ẹsẹ̀ alábòjì ẹni tó ti wọ náà yọjọ kó kọ̀tẹ̀lé lánàá kọ̀tẹ̀ lójú ọ̀nà lójú ọ̀wọ̀ náà tí gbogbo èèyàn bá wá mọ̀nà kó ọlọ́run ti àdéhùn rẹ̀ ò ní torí o torí ẹ̀ èèyàn wá mọ̀nà tán èèyàn wá lọ mú ìsìnà kọ̀sọ̀ yìí náà lọ́fà làwọn èèyàn ti fi pín yẹlẹyẹlẹ. ẹ má gbàgbé kíkẹ́ ńgbà tí ànábì sallallahu alaihi wasallam bá pín èrè ogun kan. ẹ̀sùn àlùsọ ní Bukhari. pẹ̀lú ọdún arákùnrin kan ti sọ pé ìwà ànábì òfin dọ́gba. ànábì wá ti ṣe dọ́gba tẹ̀mí ọ̀gá ti dọ́gba. sọ ọ̀gá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí inú àwọn tàbí wọn fẹ́ wà àwọn tẹ́lẹ̀ gbogbo àwùjọ ẹ̀